orin dáfídì orí kọkànlélógójì ìbùkún ni fún ẹni tí ń ro ti àwọn aláìní olúwa yóò gbà á ní ìgbà ìpọ́njú olúwa yóò pa á mọ́ yóò sì mú wà láàyè a ó sì bùkún fún un lórí ilẹ̀ ìwọ kì yóò sì fi lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ olúwa yóò gbà á ní ìyànjú lórí ẹni àrùn ìwọ ó tẹ́ ẹní rẹ̀ gbogbo ní ìbúlẹ̀ àrùn rẹ̀ èmi wípé olúwa ṣàánú fún mi mú ọkàn mi láradá nítorí tí mo ti ṣẹ̀ sí ọ àwọn ọ̀tá mi ń sọ ibi sí mi pé nígbà wo ni òun ó kú tí orúkọ rẹ̀ yóò sì run bí ó bá sì wàá wò mí òun a máa sọ̀rọ̀ ẹ̀tàn àyà rẹ̀ kó ẹ̀ṣẹ̀ jọ sí ara rẹ̀ nígbà tí ó bá jáde lọ a máa wí i gbogbo àwọn tí ó kórìíra mi jùmọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́ sí mi èmi ni wọ́n gbìmọ̀ ibi sí pé ohun búburú li ó dì mọ́ ṣinṣin àti ibi tí ó dùbúlẹ̀ sí kì yóò dìde mọ́ nítòótọ́ ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ ara mi ẹni tí mo gbẹ́kẹ̀lé ẹni tí ń jẹ nínú oúnjẹ mi ó gbé gìgísẹ̀ rẹ̀ sí mi ṣùgbọ́n ìwọ olúwa ṣàánú fún mi kí o sì gbé mi dìde kí èmi kí o lè san fún wọn nípa èyí ni mo mọ̀ pé ìwọ ṣe ojú rere sí mi nítorí tí àwọn ọ̀tá mi kò yọ̀ mí bí ó ṣe ti èmi ni ìwọ dì mí mú nínú ìwà títọ́ mi ìwọ sì gbé mi kalẹ̀ níwájú rẹ títí láé olùbùkún ni olúwa ọlọ́run ìsírẹ́lì láéláé títí láéláé àmín àmín